ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn á gbé olúwa ga lórí ayé wa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú àtòrí ọ̀fẹ́ tí ọlọ́run fi fún wa lá fi gbà wá láti lè rí àkókò yìí orúkọ mi ni olùṣọ́ Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tó jẹ́ ẹ̀ka láti iléeṣẹ́ Baptist Missionary Association of America èyí tó jẹ́ ti Nàìjíríà um níbi tí a wà yìí tí a ti ń gbọ́ mi. Mo fẹ́ kí gbogbo wa káàbọ̀ padà sí inú àkókò ọ̀rọ̀ Ọlọ́run tí a mọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè um níbi tí a ti gbàgbọ́ wípé Ọlọ́run ti ń bùkún fún ayé ẹnì kọ̀ọ̀kan wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ eh, ọ̀rọ̀ ìyè yìí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi. Mo fẹ́ ká rán ara wa létí wípé ní ìjẹ́jọ́ um a wo àwọn àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi tó jẹ́ àwọn ọ̀rọ̀ ìtùnú tí Jésù Kristi sọ nípa ohun tí a pè ní ìsinmi fún ìsinmi ọkàn àwọn ọ̀rọ̀ ìtùnú tí Jésù Kristi tó sọ ẹ̀ tí ó sọ nípa nípa ìsinmi ọkàn a dẹ̀ rí i pé a pé méjèèjì a sọ wípé mẹ́jọ ni wọ́n ní ìjẹjọ àti kíyèsí mẹ́rin lónìí yìí lágbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú láti wo mẹ́rin yòókù ṣùgbọ́n ká tún máa tẹ̀síwájú láti lọ ka ọ̀rọ̀ láti lè máa sọ àwọn ọ̀rọ̀ gbogbo wọ̀nyí ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtàgbára jíǹde àti àfi ọpẹ́ àti ògo àti ọlá fún yín bàbá ayérayé ọlọ́run gba ọpẹ́ wa àdúpẹ́ fún àánú èyí tẹ́ fi ń fi ń kọ́ wa ní ọ̀rọ̀ yín a sì mọ̀ wípé ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ fi ọ̀rọ̀ náà fi dá yé àtọ̀run a fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ òní fi tún ayé kankan ṣe ìṣẹ̀dá kankan kó gba àlàáfíà kó orúkọ yín kó sì di àyìnlógo a torí wípé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa ni mo gba àdúrà àmín um, ní ìjẹ́jọ́ a rí i pé a ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa látinú ìwé ìrere Matthew ìwé ìrere Matthew orí kọkànlá um, a kà fún wa láti ẹsẹ̀ kejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n ìwé ìrere ti Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì wípé, "Ẹ wá sí ọ̀dọ̀, ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù ẹlẹ́ lórí, èmi ó sì fi ìsinmi fún yín." Ó ní, "Ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onínútútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin yóò sì rí ìsinmi." fún ọkàn yín." Ẹsẹ ọgbọ̀n. Ó ní, "Nítorí àjàgà mi ń rọrùn, ẹrù mi sì fúyẹ́." Ẹ ké hallelujah. Ẹ rí i, mo sọ fún wa wípé ní ìjẹjọ, àkíyèsí àkọ́kọ́ òun ní wípé Jésù Kristi ó fi ìwé ìpè pe gbogbo onírúurú ènìyàn. Bó ṣe pè mí ló ṣe pé ìwọ náà. Nítorí pé ìsinmi ó jẹ́ nǹkan tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè fún èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ó sì jẹ́ tí a lè lò, tó jẹ́ pé a lè mú lò, a lè mú lò fún ìgbé ayé ìrọ̀rùn, fún ìgbé ayé ìbùkún tí Ọlọ́run ń fẹ́ kí a gbé. Èkejì ni wípé a kíyèsi wípé ó ní gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́, àwọn ta fi ìwé ìpèpè nìyẹn, gbogbo èmi, ìwọ, gbogbo ìran ènìyàn tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo tí a dìrù, tí a dìrù, ẹrù ẹ̀ṣẹ̀. A rí pé a jogún ilé látọ̀dọ̀ Ádámù ni àti nítorí ẹ̀ṣẹ̀ yìí, ẹ rí pé ara ọ̀rọ̀ ẹnikẹ́ni. So gbogbo ìran ènìyàn òun ni ó lè wá sọ́dọ̀ Jésù Kristi tó lè wá sọ́dọ̀ Jésù Kristi ìkẹta ni wípé àkíyèsí wípé a rí ìlérí wípé èmi yóò fún ọ èmi yóò fún ọ ní ìsinmi ìsinmi tí a ń sọ yìí kì í ṣe pé kéèyàn gba ọlidé àbí pé kéèyàn kàn sùn ìsinmi tí a ń sọ yìí òun ni ìsinmi tí kìí tí kìí tán ìyẹn ni ìsinmi ayérayé ìyẹn ni àlàáfíà ọkàn ìtújẹ́ pé yóò wà ìtújẹ́ pé Ọlọ́run tó lè fi fún ènìyàn àsọ wípé àtúrí tó tẹ̀lé níbẹ̀ òun náà ni wípé ó ní ẹ gba àjàgà mi sí, ẹ gba àjàgà mi sí ọrùn yín, ẹ gba àjàgà mi sí ọrùn yín. Ẹ rí pé a rí wípé ó jẹ́ àṣà nínú ní àkókò bíbélì wípé kí àwọn ẹni tó jẹ́ àgbẹ̀ kó mú ẹranko méjì bí ìbákasíẹ́ àbí kó mú, kó mú bí màlúù àbí àwọn ẹranko bẹ́ẹ̀. Wọ́n á àjàgà, wọ́n á ti bọ̀ lọ́rùn wọ́n á fi kọ́ àwọn méjèèjì, wọ́n á fi kọ́ wọn, wọ́n á fi bí méjì méjì, ni wọ́n máa sábà dì wọ́n papọ̀. Wọn pẹ̀lú àjàgà yìí. Èyí ló máa ń jẹ́ kí àwọn ẹranko méjèèjì kan wà lẹ́gbẹ̀gbẹ́ ara wọn kí wọ́n sì máa ṣiṣẹ́. Ó máa ń jẹ́ kí iṣẹ́ yá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Jésù Kristi wí pé ó ní ká gbé àjàgà tiwa yẹn, èyí tí a ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn, èyí tí a ní pẹ̀lú ayé yẹn, èyí tí a ní pẹ̀lú òkùnkùn yẹn, ó ní ká gbé yẹn Ó ní ká wá gba àjàgà ti òun, ká gbà á sí ọrùn wa. Ó wá ń tẹ̀síwájú ibi tá a ti máa bẹ̀rẹ̀ lónìí nìyẹn ibi tá a ti ń tẹ̀síwájú nìyẹn ó ní kẹ́ wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi ẹ rí i pé téèyàn ò bá súnmọ́ yàn yóò bá sọ̀rọ̀ wọ́n ní súnmọ́ ni òun là á mọ̀ ṣe ẹni Jésù Kristi wípé ẹ súnmọ́ mi ó ní ẹ gba ẹ wá kẹsì wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nípasẹ̀ àjàgà tá a ti gbà yẹn pẹ̀lú Jésù Kristi ó máa lè fún wa ní àǹfààní láti lè láti lè kì í ṣe láti kọ́ nípa Jésù Kristi nìkan ṣùgbọ́n á fún wa ní oore ọ̀fẹ́ láti lè kọ́ láti ọ̀dọ̀ Jésù Kristi torí pé ọ̀tọ̀ ni kéèyàn kọ́ nípa Jésù Kristi ọ̀tọ̀ ni kéèyàn kọ́ kó gba ẹ̀kọ́ láti ọ̀dọ̀ Jésù Kristi ẹ̀rí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù Kristi bóyá láti inú Bíbélì ni bóyá láti inú ilé láti ilé ìjọsìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọn ò tí ì ní ìbáṣepọ̀ tí wọn ò tí ì ní èrò tí wọn ò tí ì ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní ṣeé ṣe fún láti lè dàgbà nípasẹ̀ tẹ̀mí kò ní ṣeéṣe fún láti lè mọ ẹni tí Jésù Kristi jẹ́ àti nípasẹ̀ torí pé kò mọ ẹni tí Jésù Kristi jẹ́ kò ní ṣeéṣe fún láti dàgbà láti lè láti lè dàgbà nínú Jésù Kristi kò ní sì ní ṣeéṣe fún láti lè ní ìsinmi ṣùgbọ́n tí a bá ń kọ́ látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Jésù Kristi láti inú ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì láti inú ìbáṣepọ̀ olójoojúmọ́ tó ń dàgbà sí nípasẹ̀ àdúrà àti ohun ṣíṣe àwọn láti tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò pẹ̀lú Jésù Kristi á mú wa kọ́ ẹ̀kọ́ láti lè, láti lè dàgbà. Á mú wa kọ́ ẹ̀kọ́ láti lè mọ ẹni tí Jésù Kristi jẹ́. Nípasẹ̀ eléyìí, a ó lè dàgbà. Ẹ̀rí ẹni tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí, Bíbélì ń jẹ́ kó yé wa wípé ó ní onítútù, onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn, òun ni èmi. Ẹni tí ó bá kọ́yàn lẹ́kọ̀ọ́, á jẹ́ ẹni tó máa lè jẹ́ onínú tútù. Ẹni tó máa lè fúnyàn ní ìsinmi, á lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìrẹ̀lẹ̀ ọkàn. Irú ẹ ni Jésù Kristi, láti lè, la lè rí nínú Jésù Kristi. Eléyìí jẹ́ àpẹẹrẹ ẹni tí Jésù Kristi jẹ́ a bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà nù ayé àwọn tó ń jẹ́ bí wọ́n jẹ́ bí àwọn tó dá ẹ̀sìn sílẹ̀ gbogbo ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ oníjàgídíjàgan ni wọ́n apànìyàn lọ́pọ̀lọpọ̀ ẹ rí i pé onírúurú ìwà búburú òun ló kún ọwọ́ wọn ṣùgbọ́n Jésù Kristi a ò rí eléyìí kọ́ nínú rẹ̀ a ò bá eléyìí lọ́wọ́ rẹ̀ Jésù Kristi ó jẹ́ ẹni tó jẹ́ pé ó tutù lọ́kàn ó sì jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ onírẹ̀lẹ̀ ó jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn ara àárí wípé kì í ṣe ẹni tó ń pàṣẹ gbàùgbàù ni Jésù Kristi kì í ṣe ẹni tó máa ń fi tó máa ṣùgbọ́n ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní àlàáfíà, ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìfẹ́, tó jẹ́ pé ó lè fi ìfẹ́ hàn sí gbogbo ìran ènìyàn. Ọmọdé lè kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀, àgbàlagbà ó lè kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀, ọkùnrin obìnrin lè kọ́ ẹ̀kọ́, olówó ọlọ́rọ̀, ẹni tí ò tí ì ní nǹkan pàápàá ó lè kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀. Ìdí ni pé ó jẹ́ onítùtù àti onírẹ̀lẹ̀. Ó ní ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìyẹn ṣe, ìyẹn ni pé ó ní a lè rí ìsinmi a ó rí ìsinmi torí pé tá a bá ti wọ lọ́sọ̀dọ̀ Jésù Kristi ní tòótọ́ tá a bá ti lè tá a bá ti lè tá a bá ti lè lọ́dọ̀ Jésù Kristi ní tòótọ́ ìyẹn la ti ìyẹn la fi lè rí ìsinmi tán ìsinmi tòótọ́ ìsinmi tòótọ́ kò lè wá bí kò ṣe pé a bá ti a bá ní ọ̀nà dé ọ̀dọ̀ Jésù Kristi ìsinmi fún ọkàn wa ẹ kì í ṣe tí ì ṣe tó yẹ pé ó máa ń lọ tó ń padà ẹ ní ọ̀sẹ̀ ni àbí ní ọjọ́ ni àbí ní ní wákàtí kì í ṣe àwọn èyí tí yẹ pé kò rí ìdíjókòó ṣùgbọ́n ó jẹ́ ìsinmi tó jẹ́ pé ìgbé ayé ìgbé ayé wa ló máa jẹ́ pẹ̀lú Jésù Kristi ó máa jẹ́ ìgbé ayé pẹ̀lú Jésù Kristi ọba wa pẹ̀lú ìmọ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ẹ àjàgà rẹ̀ òun sì ni ìfẹ́ Ọlọ́run Bíbélì sọ nínú ìwé nínú ìwé Fílípì ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ẹsẹ̀ ìkeje òun ó sọ níbẹ̀ yẹn wípé èmi ní èmi yóò fi ìsinmi fún ọkàn yín ìsinmi tó yẹ pé ó ju gbogbo òye tó ga ju gbogbo òye ènìyàn tó ga ju ọgbọ́n orí ènìyàn lọ tó ga ju òye ènìyàn lọ ìkẹjọ nínú ọ̀rọ̀ tí ọ̀ràn ọ̀rọ̀ ìtùnú tí Jésù Kristi sọ ètò jẹ́ ìgbẹ̀yìn ẹni wípé ní ẹsẹ̀ ẹgbọ̀n yẹn ó wípé èyí yóò àjàgà mi rọrùn ó ní ẹrù mi sì fúyẹ́ àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ẹ rí Jésù Kristi nìkan ló lè sọ ọrú eléyìí wípé àjàgà òun ó rọrùn wípé ẹrù òun ó sì fúyẹ́. Eléyìí ò sì ní í ṣe pẹ̀lú pé a ní ṣiṣẹ́ fún Jésù, kò ní ṣe pẹ̀lú pé bóyá ìjì ayé ò ní wá, kò ní ṣe pẹ̀lú pé bóyá àwọn ayé tó àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ tó jẹ́ pé a máa ṣe wá ní kàyéfì. Ṣùgbọ́n ń sọ nípa wípé tí bá ti tẹ̀lé Jésù Kristi, ó ní ìlérí láti lè, láti lè mú àwọn ẹrù wa, àwọn ẹrù wọ̀nyí láti dìẹ́ kí wọ́n ṣe kíni o, kí wọ́n fúyẹ́ fún wa. Ó jẹ́ ìlérí ìsinmi fún ọkàn wa. Ó jẹ́ ìlérí ìsinmi fún àyà wa ó jẹ́ ìlérí ìsinmi fún ayé wa torí pé gbogbo ìjì tó lè fẹ́ jà yẹn àwa mọ̀ wípé ìjì yẹn ó wà lọ́wọ́ Jésù Kristi pé ipa Jésù Kristi ó ka ìjì yẹn ò wá ní bà wá lẹ́rù mọ́ torí pé a mọ̀ wípé àwa nu Kristi Jésù ẹni tó jẹ́ ọ̀gá fún ìjì a mọ̀ wípé àwa nu Jésù Kristi ó sì wà nínú wa ẹni tó jẹ́ pé òun ló jẹ́ ọ̀gá lórí gbogbo ohun tó jẹ́ ìṣòro ayé ẹ rí i pé ó ń sọ ní ìwé Jòhánù orí kẹrin nínú ìwé Jòhánù orí kẹta dín ní ogún ó ní bàbá Ó ní mi ò sọ wípé kí ẹ mú wọn kúrò nínú ayé o, ṣùgbọ́n nínú ayé ó ní kí ẹ tọ́jú wọn. Ẹ rí i pé àjàgà wa máa rọrùn, ẹrù wa sì máa fúyẹ́ nígbà tá a bá mọ̀ wípé Jésù Kristi òun ni balógun ọkọ̀ ayé wa, inú ẹ̀ lá wa, òun sì wà nínú wa. Ohun tó ń kó lè máa ṣẹlẹ̀ nínú ayé bíi, bíi rúdurùdu, bíi àìsàn, bíi wàhálà, bí ohunkóhun tí ì bá máa ṣẹlẹ̀, kò ní dẹ́rù bà wá mọ́. Torí pé a mọ̀ wípé a wà ní ọwọ́ ọ̀dọ̀ Jésù Kristi. Ìwọ tí ò gbọ́ mi ó ṣe pàtàkì fún ọ láti fi ayé ẹ fún Jésù Kristi ní wákàtí yìí kí o bá lè rí ìsinmi fún ọkàn rẹ ó ṣe pàtàkì kó gbà á sí ọkàn rẹ ó ṣe pàtàkì kó wá Jésù Kristi kó wá ní àwárí pàápàá ní wákàtí yìí tí o bá ń fẹ́ ìsinmi fún ọkàn rẹ ọ̀nà tí o lè gbà náà ni wípé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kó kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kó o sì tọ̀ wá ní wákàtí yìí ní ìrẹ̀lẹ̀ ọkàn Kristi lónìí yìí mo rí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi mo ké pe ọ́ lónìí torí pé a kọ́ wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa òní a ó gbàlà Jésù gbà mí gbà mí kó di Olúwa kó sì di olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé mo ti di ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa tí o bá ti ṣe eléyìí pẹ̀lú òtítọ́ inú pẹ̀lú ọkàn rẹ bíbélì sọ nínú bíbélì Bíbélì sọ bẹ́ẹ̀ wípé ó lẹ́nikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa, òun ní a ó gbàlà. Òun ló ṣe ìlérí, ó sì jẹ́ olóòótọ́ fún ìlérí. Tó bá ti sọ eléyìí ní tòótọ́ tó sọ pẹ̀lú gbogbo ọkàn rẹ, mo fẹ́ kó lọ sí ibi tó bá ti ilé ìjọsìn tó wà lágbègbè rẹ tí wọ́n ti ń gbàdúrà, tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Ọlọ́run. Bá olùṣọ́ tó wà níbẹ̀ bá sọ̀rọ̀ wípé ní ọjọ́, ní ọjọ́ òní yìí, tó jẹ́ ọjọ́ ìkọkàn, ọjọ́ ìkànrìnléní ogún pé o ti fi ayé ẹ fún Jésù Kristi. yóò tẹ̀síwájú láti máa kọ́ ní ọ̀nà tí ó máa gbà láti lè dàgbà nínú Kristi Jesu. Tí o bá ń fẹ́ pè mí, bóyá o fẹ́ bèrè ibéèrè ni àbo fẹ́ gba ìmọ̀ràn àbí fún nǹkan tó rújú tó fẹ́ mọ ìtumọ̀ nínú Bíbélì, o lè pè mí sí orí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó tún máa pàdé. Ẹ jẹ́ ká gbàdúrà. Àjíǹde àti ìyà dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tẹ bá wa sọ ní wákàtí yìí. Mo gbàdúrà fún gbogbo ọkàn tẹ ti bá pàdé lónìí. Ẹ fún oore ọ̀fẹ́ yín fún wọn láti máa dàgbà nínú yín. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run. Ẹ mú ìgbàlà yín àti oore ọ̀fẹ́ yín àti àlàáfíà yín bíṣi fún wọn. A dúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ó dàbọ̀.